<laughs> lórí ọ̀rọ̀ protest náà ni o Yorùbáwùyí ojoojúmọ́ ni mo máa ń sọ fún yín wípé tíná bá wà tàbádùjọ́ náà bá wà àwọn Nigerian government wọn ò ní wọná o ẹ pè mí ní pastor mrs tó bá wùn yín kẹ́ pè mí ní wàlíà tó bá wùn yín kẹ́ pè mí ní ìyáláwo àwọn politician Nigeria. wọn ò ní wọná. No? à ń sọ̀rọ̀ pé wọ́n fẹ́ ṣe protest this protest is end bad governance not Tinubu must go even though wọ́n ní àwọn kan ti sá sí ní abẹ́ tí àwa ò ní gbà kí wọ́n bà ilẹ̀ Yorùbá jẹ́ mo believe pé protest is right for every citizens láti fi ẹ̀hónú wọn hàn for their voice to be heard láti ṣàlàyé fúnjọba wípé ebi ń pàlù there is starvation in the land protest yìí ní àwọn kan gba one thousand five hundred ẹ̀ tẹ́ bá wo tó tí mo kọ́ release láàárọ̀ ẹ̀ rí níbẹ̀ tí wọ́n lọ ń kanta àwọn tí wọ́n ń ṣe protest ṣebí ráìsì ni wọ́n ní ìjọba tí ní kọ́mọ̀tà ní forty thousand naira yìí protest yóò tí ì bẹ̀rẹ̀ ó ti ń yield níbo ni ìjọba gbé ráìsì sí tí ráìsì fi di eighty thousand náà wọ́n ní kọ́ máa lọ tà ní forty thousand <laughs> ìjọba nàìjíríà ọmọ ọkọ lògùn ọmọ àlè even though i repeat wọ́n ní àwọn kan wọ́n ti sá sí protest yẹn lábẹ́ my advice for eh, um, president tinubu before because mo fẹ́ play video fídíò kan ṣọmọ mi lọ́mọ ṣọmọ mi lọ́mọ elédùnmarè ṣọmọ mi lọ́mọ ṣọmọ mi lọ́mọ dákun má jẹ́ kọ́mọ mi jẹ́ akóbàtà ṣọmọ mi lọ́mọ gidi má jẹ́ kọ́mọ mi jẹ́ akóbàtà ìwà abiyamọ tó bá fẹ́ òun náà sọ bẹ́ẹ̀ fúnra ẹ̀ máa play fídíò mẹ́ta kan fún yín àwọn tí wọ́n lọ kanta protest bóyá ni wọ́n mọ̀ wípé ìjọba ní kí wọ́n fún àwọn ní three point two million naira each ní each state èèyàn four five thousand ni wọ́n ní kí wọ́n yọ kí wọ́n fún ní three thousand two hundred naira each wọn ò yá wọn o ìjọba sọ pé òun fún wọn owó yẹn dà wọn ò rí wọn ò dẹ̀ béèrè àwọn kan ní ignorant is a disease tó bá yẹ kó wọn ní òyìnbó ńláńlá kan òyìnbó tó bá tóbi dáadáa lẹ́yìn àìsàn ó yẹ kí wọ́n tó bá mi fi òyìnbó mi kún máa play video yẹn náà fún yín níbi tí wọ́n ti ní kó lọ fún wọn ní Nigerians three point two million naira a tún gbé video yẹn wá fún yín then please let us listen to this guy very intelligent guy ọmọ Yorùbá ni wọ́n ń béèrè ọ̀rọ̀ ní ọwọ́ ẹ̀ ó dẹ̀ ń sọ sọmọ mi lọ́mọ sọmọ mi lọ́mọ pẹ́ ká tó kọ́kọ́ play tiẹ̀ ẹ já play àwọn tí wọ́n lọ sáàrin ọjà lẹ́kọ̀ọ́ tí wọ́n joyè adúrun mádé adúrun mọ́ṣù tí wọ́n lọ ń dúnrun mọ́ àwọn èèyàn bí tó bá bí wọn dá kí wọ́n protest bàbá Tinubu àwọn tó máa kó bá protest yẹn nìyẹn wọ́n padà sọ protest yẹn di anarchy mọ́ lọ́wọ́ let us make it peaceful even we don't need to add peaceful protest protest is, should be protest government ló máa wá gbé àwọn èèyàn nídìí dìde àwọn security agents láti protect àwọn tí wọ́n fẹ́ ṣe protest so wọn ní hijack ẹ̀ mọ́ wọn lọ́wọ́ ṣùgbọ́n nàìjíríà <laughs> is no no no no no To bá fẹ́ ṣe eh, protest ìjọba bí wọ́n ṣe rálì láti campaign fún ìjọba wọn ò ní ní peaceful rally wọn ò ní ní peaceful campaign ọlọ́pàá máa bọ́ síta láti gáìdì wọn ṣùgbọ́n láti béèrè ẹ̀tọ́ lọ́wọ́ ìjọba olóde ọ̀ràn Nàìjíríà ọlọ́run ni kókó wayọ. ṣẹ́rí olórin kan ó ti kọ́ ó ní nàìjíríà jàgàjàgà everything scatter scatter one man dey sọ̀bà sọ̀bà gbọ́sà gbọ́sà ó ti gbọ́ gbọ́sà gbogbo àwọn olórí wa yìí ẹ máa gbọ́ gbọ́sà. ṣé ti gbọ́ ẹ tí ì gbọ́ gbòòsà gbogbo àwọn olóògbé wa máa gbọ́ gbòòsà ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ o mo kàn yà síbẹ̀ yẹn ebi ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹni ebi ń pa kò jẹ́ ni ọ̀rọ̀ ń dùn ẹja lọ bí tá à ń lọ ká tó wá padà síbi tó ti kọ́ fún yín three point two million naira speak up my intelligent comrade. Nigerian people are the victims of this failed government. And it is heartbreaking to see that this government not only afflict us with hardship, but goes further to oppress us. Mm. they have turned poverty into a tool to, to control the vulnerable, mobilizing our brothers and sisters who cannot afford to feed themselves for a pro-government protest. And all the tactics of this establishment have already been exposed. And this is why they are afraid. This is why they are mobilizing the victims of corruption to speak against the masses, holding numerous stakeholders meetings and even the IG of police held a press conference for a protest that is even yet to be gone. What is their major tactic? It is division among us, the Nigerian people, using tribes and religion. But today, our victory has come, the victory of the poor masses. We are now united on all grounds. We are no longer arguing over our differences, but uniting at every level we discover. The unity among The oppress is their fear. And this is why they have existed for so long. Mm. We are not protesting to overthrow the government. We are simply, simply demanding that our cries should end. And on the 1st of August, we will come out to demonstrate to the ruling class that the supreme power of all nations belongs to the people. Mm. And so that is why we join our brothers from the Ariwa today to declare that we are not coming out on the 1st of August to burn down our country. Abi. We are not violent people. We are patriotic citizens who love our country dearly. So we ask the security forces to join us to ensure our safety on all grounds, nationwide. So we declare to them that power belongs to the people and Amen. nothing shall discourage us. Amen. Thank you. Ọ̀ṣìfẹ́ sọ èmi Ẹ̀míọlá Òṣìfẹ̀sọ. Òṣìfẹ̀sọ Ẹ̀míọlá. I'm a member of the Take It Back movement. Hmm. You have to take back the official. Nobody will be afraid of hijack of any protest because it is the responsibility of the security forces to ensure safety of the masses. I but today, we only have police officers being deployed for VIP hey. in a street where you have one um, maybe three police officers guiding one street, and behind the VIP you see um, police officers in intent. So the people who will determine whether the Tell protest me. will be hijacked or not yes. is the government. It is their responsibility. We, you know, protests in Nigeria today have now become something that you need to tag peaceful, just so they don't say you want to burn down the country. And also, we, we can't pretend that we don't know that the only protest that the government allow is the protest that is a pro-government protest. Mm. And nobody will be afraid when it's a pro-government protest. But when it's a pro-people and a demand from the government protest, then they begin to post around that this protest might be hijacked. Now, talking about the people who lost their lives, we see videos of security agencies gathering hoodlums in their cars, deploying yes. them in the midst of peaceful protesters, telling them to go after peaceful protesters and attack them. Till today, where are those people? have they been prosecuted? No. But they only come after the people who are only making demands from the leaders in power. So we, that is why I ended my speech with urging the security forces to join us in ensuring safety of the peaceful pro protesters Femba. because that's what it is Femba. now. Protests must go along Femba. with peace. So we are peaceful protesters, just as we said. It is their responsibility to ensure safety and they cannot determine how long somebody will cry to the leaders that is governing their country. They cannot determine where they will be protesting. It is a country for the people, not a country for the ruling class. So that responsibility is for them. Did you say Nigeria is ready for another protest? Well, NSAS protest should have been the end of oppressive system in our country. But if not for the irresponsibilities of um, our leaders, yes. by mobilizing pro-government and thugs to come and disrupt this protest, they are the ones who we should question for all the losses of lives and properties during the endsars. So Nigeria, Nigerians coming out to cry is not Nigerians coming out to burn down their country. It is only a demand making. So Nigerians are ready for liberation, not ready for uh, uh, materialism. Yes. Ask now. Mr. of FCT, how much the daughter of the president paid for using the venue the last time it was used by them. And also a public gallery that is meant for the people is not supposed to be, uh, the minister is not supposed to be the determinant of the usage of the people. Whether directly or indirectly, they have seen the message. People are crying online, people are crying everywhere. And we say we are coming out. A date has been given. So the Nigerian people are the ones crying out to their leaders. They are not supposed to go and submit names to the mm. Inspector General of Police because the Constitution is clear, it's sacrosanct. We don't need to go and take permission. We can only request that they come out to secure us. There's no plan other than asking the security forces to come out ah. and ensure the safety of Nigerians during the day of protest. And also for the public gallery that the uh, the Eagle Square that is proposed to use for protest. The fact that the Minister of FCC acknowledged that he did not receive it. It means that directly or indirectly, he has seen it. Yes. Even though I'm sure that it was delivered. So uh, we do not need the permission of the minister because the minister, minister does not have a mandate. He's an appointed uh, official. We do not need his permission before uh, we protest and we, before we make use of the public gallery. Are you ready for arrest? Well, that's why should Are you arrest, be the response to a responsible government ah! when people cry out for their pain? I mean, people vote for the president. uh, I mean, today, and he's president, and now we are pinned. We have wars between the people and this the government, which are, which are the people who come out to say government is doing well. Maybe they, they are doing well. So now the fact that they are blocking the president here ah. from, from us, when we do it, we demonstrate it on the street so that the president can hear us directly. So why should arrest be the response? <laughs> Meanwhile, it will not be a new thing. We are not afraid, yeah. even though that is not what uh, we are looking out for. But it will expose them of how responsible or irresponsible they are. They yeah. that is how they go. Yeah. We are coming out on 1st August to procession in Abuja here and the, and, and, and, and the other states. Like, example, we have many states. I think we have uh, almost 20 something states from north that they, are, they are coming out on 1st August. Shama mi lọ́mọ ṣọmọ mi lọ́mọ wọ́n ní má fọkọ mi dáná ọjọ́ kan báyìí lèèyàn máa ń ẹ wo ọmọ tó sọ̀rọ̀ yẹn kí tó sọ̀rọ̀ lé lórí ó yẹ wá wo eléyìí. Ai. na thirty my brother. ẹ bá mi share video yìí bóyá àwọn tí mo ṣẹ̀ṣẹ̀ play fún yín ìsìn bóyá fídíò yìí lè kan ìyá tó bí wọn lọ́mọ. kí àwọn kó wọlé àdúrà àbí kó wọlé àwẹ̀ àti àdúrà fún wọn. ẹ̀gbọ́n tí wọ́n ń sọ ẹ̀ tó bá bí da kó jáde mo wá fẹ́ bèrè lọ́wọ́ yìí tẹ̀ ń wò mí fídíò tí mo kọ́ play fún yín nípa gáì tó ń sọ̀rọ̀ yẹn tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ń fún wọn lésì ibi tí bàbá yẹn wà tó ti ń sọ̀rọ̀ yẹn ǹjẹ́ ẹni tó ń sọ wípé tó bá bí yín rẹkẹ jáde yìí ǹjẹ́ wọ́n lè invite ẹ̀ sírù bẹ̀ yẹn <laughs> olóṣèlú wọn gbọ́n kú wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe àwọn tí wọ́n pariwo láàrin ọjà pé ẹ tó bá bí yín da ẹ̀yin ẹ bọ́ta ṣé ebi ò máa pa wọ́n wọ́n wá dà wọ́n sí títì mò ń bọ̀ wá bá yín àbọ̀ wá bá lọ̀rọ̀ tiyín ẹ jẹ́ ká kọ́kọ́ sọ̀rọ̀ nípa ọmọ wa tó sọ̀rọ̀ yìí torí ọmọ Yorùbá ni èdè Yorùbá ló sọ lẹ́nu mo gbádùn ọ̀rọ̀ tó sọ ká kọ́kọ́ gbọ́rọ̀ ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ it's so heartbreaking láti rí wípé Nigeria government wá ń fún àwọn àwọn wọ́n tẹ̀kẹ́ àwọn ẹ̀fọ́nọ́rẹ́bù àwọn tí wọ́n lè jẹun yó bí irú bàbá tó ń sọ̀rọ̀ yẹn ebi ti fẹ́ bá tiẹ̀ jẹ́ iṣẹ́ dé tòrutòru ló lọ ń jẹ́ iṣẹ́ tí ò tẹ́ lọ́rùn because of over ignorant èló ni wọ́n fún àwọn èló ni wọ́n bá àti ẹ̀ fún tó ń bọ̀ta tẹ bá bọ̀ tà pé ah ni ẹ máa protest bàbá Tinubu etí yín mélòó ẹ̀yà mi létí yín ẹ súnmọ́ bíbí ẹ súnmọ́ bí tẹ́ ẹ bá ní sọ wípé akálòlò ló ń bá yín sọ̀rọ̀ ẹ la etí yín yin. yín kéde fi tòde gbọ́ mi ẹ gbọ́ mi kó yé dáadáa gáyì sọ̀rọ̀ ó ní protest bá ma bàjẹ́ tó ma dogun tó ma di ọ̀tẹ̀ ó látọwọ́ ìjọba ló ti máa wá àwọn wo ni ìjọba tí wọ́n máa sọ pétẹ́sì di ogun àwọn wo ni ìjọba náà oyè fẹ̀sùn àbí kí ló fowó pẹ̀ ń bá yín sọ̀rọ̀ àwọn ìjọba yín látọ̀rí àwọn ọmọọṣẹ́ ológun iléeṣẹ́ ológun ọwọ́ tí wọ́n bá gbé fún àwọn ọ̀dọ́ ni wọ́n máa gbé fún wọn ensasi tú àṣírí tó pọ̀ láyé ensasi ni ẹ kó àwọn ọmọ ta gbogbo èèyàn lórí yín tẹ kó wọn sínú mọ́tò tí wọ́n lọ ń bá àwọn tí wọ́n ń protest ìjà guy yẹn picture ó surface online káàkiri níbi tó ti mú àdá tó ti ń lé àwọn peaceful protesters inú mi ti ẹ̀rù pé ẹni tó ya fọ́tò yẹn ó ya fọ́tò yẹn oníkálukú á ní lọ́wọ́ in case tí ọmọ yẹn bá mú ọkọ̀ wálé tó máa gbọ́ pé ẹni tó mú wálé nì wàá lè sọ fún pé kó lọ tún kó lọ tún ayé ẹ̀ ṣe kọ́kọ́ lọ wẹ orí ẹ̀ lódò kó tó mọ̀ bí àwa fún lọ́mọ àbúrò ní fún lọ́mọ. now fídíò tí mo ṣó láàárọ̀ aṣọ àwọn tí wọ́n gba one five five thousand tí wọ́n lọ ń protest pé anti protest làwọn kò bí mi nínú ẹ̀ ní wọnú torí ẹ ti ra kádàrá wọn lọ́wọ́ wọn ìyẹn ò kí ń ṣe wàhálà but my question ni wípé kí ni ó lè fa arrest Eagle Square tí wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe protest ní Eagle Square tí Wike mínísítà làbújá tó ń sọ fún wọn wípé are they ready to pay ah it's just like kí àwọn ọmọ Amẹ́ríkà sọ pé àwọn fẹ́ protest àwọn fẹ́ lọ Times Square ní New York kí mínísítà kó máa wá bí wọ́n pé ṣe rẹ́dí àti sanwó fún Times Square this is total intimidation bàbá Tinubu ẹ lọ rò dáadáa ah ah báṣọ wọn gáàgùn ò fẹ́ ṣe jù báyìí lọ àwọn tí wọ́n halẹ̀ máwọn ọmọkùn tó máa bí wọn dá kọ́ńpọ́lẹ̀ kọ́ńpọ́tà ní ọjọ́ Thursday ṣáwọn èèyàn ní bọ́ta eléyìí ìhàlẹ̀ yìí ló ń jíjà ló ń gbé ogun sí protest yìí ìhàlẹ̀ yìí ló ń jẹ́ kí protest yìí máa le ó níbi tẹ́ máa bá ọmọ wí dé tó máa dó tì í lọ́rùn bí yẹ pa mí ó ní ìtẹ́ máa ṣe fọ́ọ̀mù tó máa ní ókè ó yá mo dúró tì í lọ́rùn ẹ ṣe anything tẹ́ bá fẹ́ ṣe àwọn Tinubu àwọn èèyàn máa dúró tán tì í lọ́rùn pẹ̀lú àwọn tí wọ́n halẹ̀ yìí kí ni ìwúrí wọn kí ló ń dùn nínú ẹlẹ́wọ̀n wọn tó ń so aago mọ́wọ́ ṣẹṣẹkẹṣẹṣẹkẹ ọwọ́ ẹ̀ ni àbí tẹsẹ̀ ẹ̀. <laughs> Ah! ẹ burú o ìjọba nàìjíríà ń tẹ̀ ń ṣe yóò lè pè yín bàbá Tinubu quickly ǹjẹ́ ẹ lè ẹ lè ẹ lè bọ́ta mo ti ń sọ fún yín láti jọ̀wọ́ àwọn ọmọ tí wọ́n ṣe protest tí wọ́n dájọ́ sí protest wọ́n fẹ́ dialogue ni tẹ́ bá dìde kọ́ máa gbọdọ̀ dájọ́ sí protest bí nàìjíríà ṣe hardship ṣe wà tó táwọn kan bá dìde ni pé yes o we no go gree o kí á lè máa rọ́mọ lẹ́yìn wọn ṣùgbọ́n àwọn tí wọ́n dájọ́ sí protest wọ́n fẹ́ kẹ́ dialogue ni wọ́n ṣe dá ẹjọ́ síbẹ̀. Si wọ́n ní tíyàwó ẹ̀ tẹ́ bá fẹ́ kọra yín tẹ́ bá lọ sí kóòtù divorce la fẹ́ o wọ́n á ní kẹ wọ́n á adjourn kéèsì yín ohun tó mú adjourn kéèsì yín ni pé tẹ́ bá wà nínú ilé tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí tẹ́jọ́ ń sùn tẹ́jọ́ ń jí bóyá ẹ lè ṣètò ẹ̀ láàrin ara yín kẹ́ padà wá sí kóòtù pé ẹ fẹ́ divorce mọ́. gẹ́gẹ́ bí àwọn mùsùlùmí ṣe sọ fún wa ó wà náà lùkùránì bí tó bá fẹ́ kọ ìyàwó ẹ̀ má sáré kọ̀ ẹ ti wọ̀ pé ẹ̀ ṣe mọ́ o wọ́n ní máa fún lówó oúnjẹ àwọn kan tiẹ̀ ní máa ṣẹ̀tọ́ lọ́kọ láyà lórí ẹ̀ tó bá pọ́sibò kẹ́ máa bára yín sùn tẹ bá ṣe láàrin oṣù mẹ́ta wọ́n ní tí ẹ̀ bá parí ẹ̀ tẹ bá tún padà wá pé a fẹ́ divorce náà ni wọ́n ní ẹ tún padà lọ àwọn kan ní ẹ tún lọ lo oṣù mẹ́fà tẹ́bá tó wá padà wá lẹ́yìn oṣù mẹ́fà pé aláfẹ́ divorce náà ni wọ́n ní ẹ̀ tún lọ lu ọdún kan papọ̀ tẹ́bá wá padà wá lẹ́yìn ìgbà yẹn wọ́n ní kán yà yín ẹ máa lọ kóńtà kó máa lọ́nu ẹ̀ àwọn tí wọ́n dá ẹjọ́ pé bàbá o a fẹ́ ṣe protest o ebi ń pa wá o wọ́n ní ìdíkẹ́ dialogue pẹ̀lú àwọn ni àtijọ́ ìmú pariwo àwọn yẹn olùbú lóṣèlú mo ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá tèmi ní ilẹ̀ Yorùbá èmi ò fẹ́ tún ṣẹlẹ̀ sí Yar'Adua tí Jonathan fi gbapò kó ṣẹlẹ̀ sí Tinubu even though baba Tinubu ẹ̀yin náà ò dáa o torí èmi ò rérè tá a jẹ lára yín Yorùbá ò jèrè yín ẹ débẹ̀ ẹ̀ sí bọ́dà ẹni kó máa ta ráìsì ní forty thousand who that one help báàgì mélòó ní forty thousand tẹfẹ́ tà síta ṣé kì í ṣe àwọn ìyá àlàyé wọ́n máa wá fọmú ko níbi tẹ́ ẹ kó sí kó máa lọ tì mọ́lé after protest wọn máa tà ní hundred thousand naira tíyà ìyá máa wá jẹ tó máa wá jẹ pọmọpọmọ ètè mọ́ tálákà lára bàbá Tinubu kí lẹ ṣe fún kí lẹ ṣe fúnlẹ̀ Yorùbá ṣé bọ́dà wa lẹ ṣí ni àbí àní ilẹ̀ tó lè gbin ìrẹsì tá a máa dá oko tá a máa lọ sóko tá a máa gbin ìrẹsì tá a máa ta fúnra wa ìrẹsì ọ̀fadà abẹ́òkúta ń bẹ̀ ni wọ́n ti ń gbìn o àwa láìkí ọ̀fadà jíjẹ pẹ̀lú ata ọ̀fadà ráìsì ọ̀fadà ó dùn ju ráìsì tó ń import wọlé lọ ó dùn ju pàbọ tádọ́ ti jẹ́ ti jẹ́ ráìsì ọ̀fadà rí ẹ bá mi kọ́ sí comment section ó dùn ju parboiled ráìsì lọ ata ẹ̀gan ẹ máa ṣe specially ni àwọn àgbẹ̀ tó máa gbin rice ọ̀fadà fún wa wọ́n ti lé wọn kúrò lóko bá Tinubu ẹ ẹ sọ kankan sí ẹ ẹ sọ pé kí sí bọ́lọ́run ṣe máa gbà wá tí ilẹ̀ Yorùbá máa dá dúró Ọlọ́run ló máa ṣe o eléyìí sìn wọ́n ní peaceful protest onídàá ti sọ fún mi pé peaceful protest ó yẹ kí wọ́n ní hardship protest ni end bad governance governance ní nàìjíríà ni wọ́n sọ wọn ò ní tinubu must go wọn ò ní wọ́n fẹ́ overtake tinubu àbí overthrow tinubu why tẹ wá tún lo old thirties àwọn thirties tẹ ti lò nígbà kan látàyè màmá ò gbọdọ̀ gbọ́ nílé ẹ tún wá lò nísìn ṣe bírí pojú àwọn èèyàn ò là ni àwọn ọmọ ti dẹ ṣe òkọ kú they are ready to face anything feasible. wọ́n rẹ́dì àti bá yín pọ̀ ọlọ́run wọ́n rẹ́dì àti bá yín fa anything bóyá ẹ fẹ́ o bóyá ẹ kọ̀ o wọ́n rẹ́dì àti dúró tì yín lọ́rùn ẹ̀ ń sàṣìtì jẹ́ káyà àwọn ọmọ yẹn le and don't forget all eyes on Nigeria gbogbo ayé ló ń wo Nigeria wọ́n fẹ́ wo bí tẹ́ máa bá já sí tí protest tó máa di ogun ọwọ́ yín ló ti máa wá tó máa lọ ní ìrọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ ọwọ́ yín ló ti máa wá kí ló tẹ̀ ń halẹ̀ mọ́ pé kò wọ́n lè lo eagle square kí ló dé tí wọ́n lè lo eagle square kì í ṣe kì í ṣe property ìlú ní eagle square ni wọ́n dẹ̀ ti bí ìgbà tọmọ Tinubu lo eagle square ńjọ́ èlò ló san fẹ́ ṣe gathering láti sọ ẹ̀hónú wọn bá Tinubu kí ló mú president láti máa láti máa láti máa báwọn èèyàn sọ̀rọ̀ lórí internet lórí kí ló ń lò kọ́ telefise ẹ̀ ok ẹ̀ lè telefise ẹ̀ nìyẹn kí ló tẹ ok ẹ̀yin ọmọ mi mo ti gbọ́ yín eagle square ẹ̀ nìṣó ń bẹ̀ as a father come out speak with them talk to them beg them if needed ah <sighs> wọ́n ti kú sámẹ́dò yìí lábẹ́rẹ́ president ìṣèyàn ẹ̀bọ́ ojúmu àìnítẹ́lọ́rùn ló ń da sámẹ́ láàmú o ilé ayé lẹ́rí yẹn gbogbo wa la rí fídíò yìí ẹ̀rù bà mí ara mi kámi kùyàn bí ẹni ikun ẹran kámi kùyàn bí ẹni ikun ẹran òdìdí olórí ìlú o àtúbọ̀tán lẹ́rí yẹn o ẹ jẹ́ ká jọ fèyí fi kọ́gbọ́n wọ́n ní èkó ní bọ́ọ̀bà àkóso láyéláyé èèmà ní bọ́ọ̀bà àkóso láyéláyé ẹ lọ́wọ́ rútò ní Kẹ́ńyà kò ní bọ́ọ̀bà àkóso láyéláyé èèmà ní bọ́ọ̀bà àkóso láyéláyé àwọn lọ́mẹ̀ka Kẹ́ńyà wọ́n lè ṣàlàyé fún yín wípé ẹni tí Ṣàngó Àlà tó bá yarí tó bá yarí tójú ẹ̀ wọlé kódà bóró ya kò lè bá wọn bú bá wọn bú kódà bóró ya kò lè bá wọn bú kódà bóró ya kò lè bá wọn bú ẹ ní bá wọn bú ọya. Eh, bàbá yìí sọ̀rọ̀ sókè ò ní dààmú. ní tí tó bá yarí tó bá yarí tó ju ẹ̀ wọlé kódà bóyá ya kò lè bá wọn bú sọ̀rọ̀ sókè o ìwọ má wà ní tiẹ̀ yá ká lè ìtòkùtù yẹn tún dọ̀la nìyẹn. and representing Ondo Central. Prime Minister and then the uh, Executive Director of uh, DOI, I have more fundamental questions to ask for clarifications. Okay. We as democratically elected representatives of the people in the legislature, sometimes in May this year, we were asked to provide some names for a grant of 3.2 million hmm. each. I don't know whether it is the finance is through BOI, but we're made to understand that this is intervention fund to assist small scale enterprises to grow. And we're made to understand that uh, 3.2 million naira with a minimum of about 5,000 beneficiary per state. Between 3 to uh, 5,000 per state. Oh, my God, you. Candidates were supplied to the state's oh. coordinator. And uh, for my state, for instance, I, as a senator, was, was, I was asked to provide about 300 names. in my six local governments for a grant, not a loan. Grant, not a loan. Of 3.2 million. Okay. Thereafter, after submissions, they were made to register officially, capturing their data, everything. At the point of disbursement, state governments were involved The name of the program was NG Cares. NG, That's what they told us. NGCS. People were already happy that this administration meant well for people in the grassroots because 3.2 million. No, we joke you. For a small scale enterprise like a, uh, uh, I mean a, uh, a fashion designer or a mechanic or, or a, eh, I mean, a, eh, a, eh, a canteen owner will make significant difference to the life of the people. People were involved, they asked them to come and capture, they did all these things, but last month, we were told that state government hijacked it. Mm. they now reduce their care to Ondo cares as far as Ondo State is concerned. <laughs> Oyo State reduces it to Oyo cares. <laughs> Lagos cares. But it's Nigeria government cares, that's the name yes. original, yes. that takes 3.2 million grand, They meant well for Nigeria. But after the state government hijacked it, we were told that the figure of three three hundred point two million have been into only three 300,000 naira in Ondo State. Hmm. two fifty thousand in Oyo State. I don't know of other states. You know, three point two million. Then the number of beneficiaries again was reduced from over thousand to only hundred. Kábíyèsí Ọlọ́run. Then They were confused that what has really transpired. We want you to throw more light on this because people are not happy. The people we represent are not happy. The top of that, it is senators that have hijacked it and take to their pocket. Àwa ni báyìí. I'm telling you Nigeria that we don't know anything but the same government will come and explain with POI why this program have been issued and along the line after names of people have been captured, their cannabis have been captured. They were expecting to receive 40 grand and new story come to play that it is now hundred beneficiary in the whole Ondo state ah! where over three thousand people have registered. Even five thousand. in Ondo state only two fifty. <laughs> so we became confused we want you to throw more light to this Mr. Edi to tell all the real position so that people in the constituents. We know that senators and House of Rep members are not the changing this gear along the line. We want you to explain to you Nigeria. Thank you. Thank you. <laughs> Thank you. Tawa ni olórí burúkú báyìí. Ta ni wọn ò bí re báyìí? Ta ni wọn ò bí dáadáa ẹni tó ń sọ pé tó ń bá bí àwọn èèyàn rẹ̀ kí wọ́n bọ́ta protest kí wọ́n béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ ìjọba kò ní tó ń bá bí wọn rẹ̀ kí wọ́n bọ́ta bàlújẹ́ o ó ní tó ń bá bí wọn dáadáa kó bí bọ́ta protest láti béèrè pé ta pé ẹ̀tọ́ àwọn lọ́wọ́ ìjọba táwa ni olórí burúkú báyìí tálẹ́ni tí wọn ò bí dáadáa báyìí tálẹ́ni tí wọn ò bí re báyìí mi ò lè wá kúkú ní joyè lè bàbẹ́ ẹ̀ fi yẹ kó kọ́ntínú báyìí èmi kúkọ́ ni mo sọ sínétọ̀ nàìjíríà ló la inú ẹ̀ sọ̀rọ̀ ayé buhari ni o adéka mú fún yín ni o èló la mọ̀ tí tinubu gan ti allocate síta. Si tí àwọn èèyàn kan dẹ̀ ń jẹ mọ́lẹ̀ wọ́n ní wọ́n block everywhere láti má lè rí Tinubu láti má lè bá Tinubu sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ wa wọ àwọn ọ̀dọ́ alálùbárí kàtàbá tàbá ti ń taka máa tọ̀ àwọn ọ̀dọ́ tó rí wọ́n wá pé àwọn wá wò wípé tó máa ti Tinubu mọ́lẹ̀ tí wọ́n jẹ́ káwọn rí Tinubu ẹni tó bá sùn máa ń jí ẹni kò kí ń jápé rọ́rọ́ wọ́n wọ̀ pé káwọn pariwo síta <laughs> káyé o ẹ wò wá o Tinubu àṣà ka pépà Tinubu aka pépà bàbá máa gbọ́ níwùsì ó máa rí pé àwọn ọmọ ọ̀dọ́ ti bọ́ síta á rí pé bí paráàlú wọ́n ní Tinubu ò gbọ́n pa <laughs> láì jẹ Buhari tọ́lé tí ń dùn. àwọn ọ̀dọ́ ìwà bọ́ta fẹ́ sọ̀rọ̀ ẹnìkan wà bẹ́ẹ̀ ó tán bá bí wọn rí kwẹ́sàn tí mo jù sí ẹ̀yìn tẹ̀ ń wò mí ni pé ta ni wọn ò bí dáadáa wọ́n ní kí wọ́n fún mẹkáníìkì ìyá low low scale business owners bíi hairdresser mechanic iye onípọpọ fún yàrá ṣídà oní pure water ìyá sodiq oní hairdresser bùdá fọgánáísà wọ́n ní each state kí wọ́n mú five thousand èèyàn NG cares ni that's Nigerian government cares èèyàn fa five thousand I could remember táàgì mọ́kọ́ gbé kínní ìwà àwọn èèyàn pè mí Yorùbá Wuyì mi náà forúkọ sílẹ̀ àárín pa á. 3.2 million naira each times 5,000 people èló ló jẹ́ ta ló jókòó lẹ̀ tàbá lé ajá ó tó kájá sá tàbá sá tó bá sọnù ó tọ́ kó lówó ẹ̀ wá tàbá tá máa ń tọ́ ni tá a bá tọ̀ ó máa ń dẹrùn òdin àwọn ọ̀dọ́ làwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ táwọn ṣe kàwé táwọn ò ríṣẹ́ wọ́n láwọn fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ táwọn ṣe dù tí ò ṣe yọ wọ́n láwọn tó fẹ́ mọ ohun tó ṣẹlẹ̀ tó yẹ jẹ́ pé ọ̀dọ́ la ń gba nàìjíríà gbọ́dọ̀ sá lọ sókè òkun after tí wọ́n bá ka ìwé tán ní nàìjíríà wọ́n gbọ́dọ̀ tán ti ka master ti ṣe master ṣe ogbẹ̀ wọ́n gbọ́dọ̀ sá wá sílùú òyìnbó wọ́n máa fọ́ ilẹ̀ They don't ask for much. That is just what they ask for. báwo làwọn iṣu ẹyọ kan ṣe máa mi ì gbọ́rí láyé mi mo tún wá jókòó mo wá pè é máa ka wọ́n one thousand mo wọ́n tẹ́wọ́n iṣu hundred naira iṣu one twenty one fifty ìyá wa ka one thousand one two three four five six seven eight nine ten eleven one one thousand ní ọ̀nà eleven èèyàn á dẹ̀ ká ṣé èèyàn máa dijú tí èèyàn máa ń ka ni ṣé èèyàn máa bu báwò because owó yẹn ní kí èèyàn bu omi sínú báàfù kí èèyàn máa tọwọ́ bọ omi omi báyìí kò ṣeé fi tọ́ka kí èèyàn wá ka mọ́kànlá wà lọ́ọ́ fi ra iṣu ẹyọ kan yet minimum wage ọba Tinubu ti sign ẹ ṣe sí seventy thousand naira. ta ni wọn ò bí dáadáa ta ni wọn ò bí ire náà méjèèjì Tinubu tẹ bá fẹ́ sọdọgbọn àwọn ọ̀dọ́ náà rẹdí fún yín ẹ má pa nínú wọn bẹ́ẹ̀ ni ní Kenya náà wọ́n pa lára àwọn jẹ̀ǹsì last la tó padà cast ni kí ló dé <laughs> ah! three point two million kí ló lè ṣe láyé àwọn èèyàn I don't want to go for that mi fẹ́ kí ló dùn Ọlọ́run tí bá ní kí n jókòó mo lè sọ̀rọ̀ one hour lórí lórí three point two million yẹn nìkan n tó lè ṣe láyé àwọn èèyàn ṣùgbọ́n ẹ ṣe kà torí ẹ ní kà. ọlọ́run tá a bá padà bí ó olówó àdá tá ò bá padà bí o ọlọ́run àdá tá ò bá padà bí o olúwa àdá tá ò bá padà bí o ẹ̀yin ìjọba nàìjíríà ẹ ò ní ìbọn lọ́hùn nílé <laughs> bó ṣe yẹ pé ẹ̀ ní wọná torí ẹ̀ ń ra ayé àwọn èèyàn lọ́wọ́ wọn ni ọlọ́run nìkan ló mọ ìyà. E tó tọ́ àti tó yẹ tó máa fi jẹ yín àdàbí àyàfi tí ebi bá máa paráàlú àdàbí àyàfi tí ò bá sí owó nílùú yẹn àdàbí àyàfi tó bá yẹ kó pàtó Ọlọ́run ṣẹ̀dá àwa tálíkà ó pè yàrá ìyá yín síbẹ̀ lóko ẹ ṣe kúrè ẹ ń ṣe ẹni rè. Test tẹ́ in your èèyàn make them vulnerable for your own benefit they protested against their own future against their, the future of their children nítorí pé ibi to fẹ́ fọ́ anybody ẹ jẹ́ kí wọ́n máa protest against ọjọ́ ọ̀la wọn ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn ẹ ní wọ́n náà tó pẹ́ fún wọn lówó wọ́n dẹ̀ gbà ọ̀rẹ́ ń jọ rẹ̀ ọ̀rà ń jọra ẹnìkan ò kí ń dúpọ̀ ẹmu tọ̀pọ̀ tẹ́ bá pè wọ́n pé owó yẹn nìkan gbà wọ́n bá fi owó yẹn sàn yín nígbàjú <laughs> tó ń mú owó yẹn tó fi lẹ̀yìn tó fi sàn yín nígbàrún tó egungun ọrùn yín tó shift tó rí yín ṣe báyìí <laughs> tẹ́ tó ń bá yín sọ̀rọ̀ níbi bíi tẹ́ ń wo bíi bíi tó yín ti yí sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ẹ mọ next thing to do yes bí wọ́n máa rà sí ni pé ebi pa wọ́n ni ebi pẹ̀lú mi jù yẹn lọ kì í ṣe iye àwọn tí wọ́n pè kó wá gba owó yẹn ní iye àwọn tẹ̀rí yẹn ọ̀pọ̀ ni wọ́n pè ṣùgbọ́n àwọn kan dúró wípé kúrò àti gbọ́n máa lu àwọn pa kì í ṣòwò yín Ghana Ghana ẹ rántí fídíò yẹn mo ti ṣó ẹ̀ báyẹ̀ kí n mú wá padà ẹ bá mi kọ sí comment section ibi tí wọ́n ti lọ fún àwọn ọ̀dọ́ Ghana ní báàgì rice tí wọ́n dẹ̀ ń dá padà fún pé bag fifty kg wọ́n lórí page mi yorùbá wò yìí aláwọn ò fẹ́ sẹ̀ we don't want it all we want is job employment Ghana mélòó ló ń sá lọ sílùú òyìnbó láwọn náà sì bíbí ọgbẹ mélòó nu wọn tó dàbí nàìjíríà agbọ́tàwà kò wú títà kàwé what about àwọn tí wọ́n kàwé. fún aṣọ ọ̀dọ́ nínú ìlú yìí. ah ah ah. ìyẹn ni ọlọ́run yorùbá wo lórúkọ yorùbá wo ni mo ń jẹ́ ẹ̀yin tẹ́ bá ti tẹ subscribe button ẹ ọ̀rá tẹ subscribe button yín o ẹ máa rí aago kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀pọ̀ ní notification bell ẹ tẹ̀ á gbé wá fún pé ṣé all àbí personalize ẹ ọ̀rá tẹ sí all. and in case you are seeing me for the first time Yorùbáwùyí ló ń kọ Yorùbáwùyí ni mò ń jẹ́ I am the one and only pé méjì akálóló of Yorùbá nation the adáwọn of Yorùbá land ọmọ jọmọ lọ yóò lóye tí òkú méjì abẹni ọmọ ìṣe pààrọ̀ ẹni máa pààrọ̀ wa adéwájú federal government tó bá sáìnì adéwájú elédùnmarò bí ẹkú yẹn kí n rọlọ́run lójú lásán ó lè kú bí ninety nine times ninety nine times ninety nine ninety nine times tó bá wà padà wá sáyé ó lè wá ṣe tó bá fẹ́ ṣe kó fi jọ fòyà láyà bàbá làwọn àbá ẹ̀ tí ò ah! Ah! question me again ẹ bá mi kọ́ sí comment section ṣé ẹ ti tẹ tán pọ̀ lórí show yìí ẹ rántí mọ̀ tẹ bá ti ń wò mí ẹ máa ń wọ ẹnu mi hmm, ẹ ra tẹ tán pọ̀ pé ẹ ṣí ẹ fún àwọn èèyàn bóyá ó lè kan ìyá àwọn ọmọ tí wọ́n ń sọ pálapàla ẹlẹ́nu kí àwọn lè wọlé àgbẹ̀ àtàdúrà fún pé ọlọ́run ṣọmọ wa lọ́run See you on my next show. I love you. Bye bye. Bye. I'll share with you. Thank you.